fi sí ẹnu iṣẹ́ fi sí ẹnu iṣẹ́ fi sí ẹnu iṣẹ́ fi sí ẹnu iṣẹ́ means apply fi sí ẹnu iṣẹ́ means apply ẹ fi àwọn ìlànà yìí sí ẹnu iṣẹ́. Ẹ fi àwọn ìlànà yìí sí ẹnu iṣẹ́.